إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على هذا النبي وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته joko alẹ́ ni òun náà tafsir àjẹǹkà suratu al-Baqara àwọn àyà tí a dé àwọn náà ní àyà one oh eight títí dé one oh nine ibi tí olùwà Allah azza fi tí wọ́n ti ń tí ọba Allah ti ń pè àkíyèsí fún àlùmọ́ ànábì láti ṣọ́ra níbi ọ̀fìn tí àwọn yahudi àwọn nasara pàápàá jùlọ yahudi tí wọ́n jìn sí pẹ̀lú bí wọ́n ṣe bá àwọn ànábì wọn lò. Aya náà, a'udhu billahi minash shaitani rrajim. olùwà ní أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير آية مجيجي أوناني أدار أدروري أجابي àlàyé ògiri ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A ti sọ pé ó ṣeéṣe ká ní àwọn ìdáradó kọ̀ọ̀kan lórí ààyè àwọn yìí pàápàá jùlọ èyí tó nídi àkíyèsí. Ààyè àwọn òrètí tó wà ní àmtórí ìdúnà an tasalu rasulakum kama su'ila Musa min qabl olùwà ní sẹ́yìn náà fẹ́ máa bi ànábì tìyín náà ni ẹ fẹ́ máa bi gẹ́gẹ́ bí àwọn ìjọ Musa ni wọ́n sì bi Musa ní ẹni bá fi kèfèrí tó fi dípò ìmánì tó fi kókó lẹ́yìn tó ti jẹ́ mú mi nítán tó bá fi ọ̀run mú ìwé ẹni bẹ́ẹ̀ ó ti sọnù dọ́là tàwa àtẹ̀lé ó ti kú lójú ọ̀nà tàbá wo ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí àti ìparí ẹ̀ yóò jòyè wá wípé irú béèrè wo ni olúwa ń ṣọ́ àlùmọ̀ yìí lára tí ń ṣọ́ àwọn sàádé lára kámábì òjíṣẹ́ ńlá Muhammad salawatullah wa salamuhu alayhi tó jẹ́ pé tán báyìí ṣerú ẹ̀ wọ́n fi kófóró wọ́n fi ọrùn mú nìyẹn wọ́n fẹ́ jìn sọ́fin ìṣèkèfèrí pẹ̀lú ọlọ́run lẹ́yìn ìgbà tán ti jẹ́ onígbàgbọ́ olùwà ní gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti sọnù ó ti kó lójú ọ̀nà a wípé irú ìbéèrè amtori dùn ìbéèrè ìkórìíra ni ìbéèrè tólúwa òfẹ́ ni àmùtòrídùn àǹtẹ́tàlù rasulakum sẹ́yìn náà fẹ́ máa bi àwọn òjíṣẹ́ yín ẹ fẹ́ máa bi òjíṣẹ́ yín òun náà ni òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam láàrin yìí ìmọ̀ béèrè kí n máa béèrè nípa àlámọ̀rí ó ní ẹ̀kọ́ ó sì ní àwọn ìdájọ́ tó rò mọ́ nítàfi òun náà ní ìró àyà tó gbé ìkórìíra wáyé bi ànábì yìí ni gẹ́gẹ́ bí àwọn wọ́n ṣe bi Musa ẹ̀rí pé nínú àwọn ìbéèrè tí wọ́n bi Musa lọ́jọ́ kìnínní àná tó sì fa ìnira àti ẹ̀ṣẹ̀ àti ìbínú ọlọ́run fún àwọn tí wọ́n bí Musa àwọn béèrè yẹn pọ̀ ṣùgbọ́n nínú ẹ̀ òun ni pé wọ́n náà fẹ́ rí ọlọ́run ọba àwọn báyìí nífẹ̀ẹ́ tètè àwọn fẹ́ rí ọlọ kọ́lọ́run ọba tó ń tẹ̀ náà bá sọ̀rọ̀ àwọn fẹ́ rí báyìí pàápàá jùlọ ìgbà tí wọ́n dé wọ́n náà fẹ́ tẹ̀lé Musa débi dé ààyè tí ń ti ń gbọ́rọ̀ lọ́wọ́ tí musa wá yan àwọn kan oníkan dóńbì kan òun bọ̀ kó ń bọ́ lọ́wọ́ bá wọn sọ̀rọ̀ bániwó àbúrọ̀mọ́ sọ́kọ́ ń bọ̀ yìí àwọn fẹ́ rí báyìí kò lè òun náà lè yọjú kárí látijọ́ yẹn irú béèrè yìí kò tó di pọ́ lọ́wọ́ bá ní ọ̀dà ká máa wo òkè yẹn òkè tí ń bẹ wájú wọn yẹn fàyín ní sàkọrọ màkàna tókè òun bá ti dúró òun ò rí mi kó tó di pé òkè fọ́ àti Musa àtàwọn ìjọ rẹ̀ gbogbo wọn náà dákú lọ rẹ dáadáa kan tó túbà wọn ìgbà tán làjú tán nínú àwọn sùwálù àtàánùt ìbéèrè wàhálà àṣejù àwọn ní Israẹla wọ́n béèrè oríṣiríṣi nǹkan kódà nígbà míì ògede pé wọ́n ti mọ̀ pa nàbì Musa nàbì ọlọ́run ni ọlọ́run sì fún náwọn mọ̀jìdáàtì àwọn nǹkan àmì pápá jùlọ èyí tó tọ́lọ́run tiẹ̀ fi là wọ́n kò lóyìn abẹ́ fẹ̀ràúnà fìtínà fẹ̀ràún ìfìyàjẹni àti ìmúnisìn tó fi là wọ́n ó tó nínú tọ́lọ́wọ́n ọba kórìíra jù òun náà ni kéèyàn máa béèrè ìbéèrè ìdáyàwó nínú àwọn ìran ìbéèrè èyí tí ọ̀dà rẹ̀ ohun ilẹ̀ nínú ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam nínú àdífù Mughira ibn Shu'ba tànàbí ní inna Allaha kariha lakum thalatha ọlọ́wọ́n ọba kórìíra nǹkan kẹmọ kó sí i ó kórìíra rẹ̀ fún yín kọfẹ́ pẹ̀lú ẹ̀yin àlùmọ yìí inú tá nàbì ká ẹgbà tó ní kílà wàkà kéèyàn máa gbọ́ yìí sọ yìí òtún gbọ́ nǹkan wí máa gbọ́rọ̀ káàkiri máa rojọ́ tí ò nítumọ̀ kílà wàkà ẹlẹ́ẹ̀kejì túnṣe ọlọ́run ọba ká òun náà ní kẹfẹ́rọ̀ tó so àpọ̀jù béèrè àpọ̀jù eléyìí náà ní ṣe àyà yìí tó wá pé kí n má bi ànábì yín tí n bá jẹ́ni tí ń pọ̀ níbèrè eléyìí náà ó nídìí àkíyèsí ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ torí pé àpọ̀jù béèrè èyí tẹ́ni tí èèyàn bi òun náà ní Allah. ọlọ́run ọba fẹ́ràn kẹ́rù máa béèrè irú eléyìí ọ̀nà ìtìyàn máa ń béèrè tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sínú àwọn béèrè ìtìyàn máa ń béèrè tí fírí ọ̀nà ọlọ́run bẹ́rù bá pọ̀ lẹ́ni tí béèrè níwájú ọlọ́run tí béèrè nǹkan sí sàdúà ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ ju ẹni tí ó kì í béèrè lọ abẹ́ni tó kéré torí pé ìmọ̀ béèrè yìí tẹ̀wọ̀ṣẹ́dù ni ẹ̀sìn ni èèyàn mọ̀ pọ́n lọ́wọ́ ọba lọ́yẹ kí èèyàn máa béèrè máa darí sí orin ilẹ̀ náà ròjíṣẹ́ ńlá Muhammad pé tí ọlọ́run ọba bá fẹ́ràn ẹrú tó bá sì fẹ́ fi gbígbàdúrà tó fẹ́ fi kẹ́ ẹ yóò wá sàánú ẹ pẹ̀lú kọ́ máa béèrè lọ́pọ̀lọpọ̀ torí bọ́pẹ́ bóyá yóò padà ọlọ́run jẹ́ pé rẹ̀ ilha ilha fi dùà kí èèyàn máa béèrè lọ́dọ̀ ọlọ́run orí lélẹ́yìí orí ńláńlá ni nítorí wọn bá nífẹ̀ẹ́ sí ni kathratu su'al su'alillah kí ẹ máa bẹ ọlọ́run tí ìgbà tí èyí wọn tún ní àwọn àkíyèsí kọ́ máa jẹ́ àdúrà àṣejù alẹ́ àkìdá àwọn àgbákò àdúrà tí èèyàn gbọdọ̀ máa ṣe omi náà òun náà yẹn tún gbọdọ̀ ṣọ́ra tẹ́ pé ìbáṣepẹ́ ni tí nǹkan ṣe ní ọmọ béèrè ní ti kíyàn ọjọ́kùnrin wọn ni ọlọ́run ah yìí sì fẹ́ kó ṣe mí lọ́kùnrin obìnrin mo fẹ́ dàkún sọ mí lóbìnrin ẹ̀dìgbẹ́ yìí fẹ́ yíwà dùn àwòlé léyìí sí ìgbádùn báyìí hádàlẹ̀ àtìdá àdúrà tí ò da àdúrà láì lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run àbẹ́ni tó ṣe pé wọn ìjọba ní akata wọn wọn jọba ń lé yín òsèké ní wọn ní àdàkùn fẹ́ jọba ìlú Ìlọrin wọn jọba lù yìí wọn jọba ń yín ọ̀tàn mọ́lẹ́ ọba hádàlẹ̀ àtìdá àwọn kan tó jìnnà yányán àmọ́ kí ni mà tọrọ orí àlékún orí kọ́ máa ṣọ́ra níbi aburú ní gbogbo ìgbà ní gbogbo àsìkò gbogbo ẹni tọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ sí í kẹ́ńtọ̀n pẹ̀lú bíbéèrè lọ́dọ̀ ọlọ́run eléyìí ó yàtọ̀ sí kéèyàn máa bí ọmọ ènìyàn kéèyàn máa wá bí ọmọ ènìyàn òun ló bí sí àwọn oríṣiríṣi àwòrán ìran alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn máa bí àwọn ànábì fíyàn bá béèrè béèrè kó béèrè ìbéèrè tó lo ẹwọ ẹ̀kọ́ tọrọ ọba kọ àlùmọ yìí sẹ́yìn náà fẹ́ máa béèrè fẹ́ máa bi ànábì yín gẹ́gẹ́ bí àwọn bàní ìsirayílà wọ́n sì di mọ́sá torí wọ́n bí láwọn béèrè ó sì padà kó bá wọn. ó kó bá wọn ànábì ní ọlọ́wọ́n ọba kórìíra kẹsàrọ́tù aṣọ àṣejù béèrè. wọ ìdọ́ àti ìmọ̀ ẹlẹ́kẹta nù kí ẹ máa fi owó ráre kó máa ná náà pa kó máa mọ̀ bí tó yẹ náwó sí kàn máa ná lavishly ní àwọn tọ́lọ̀ wọn ọba ọ̀fẹ́ ni kàfẹ́ lò níbi àìsí òun náà ni ìkórira tí ọba Allah tó kórira fọ́mọ ènìyàn láti máa béèrè ọ̀pọ̀lọpọ̀ ni pé máa bí ọ̀rọ̀ kan bẹ nínú ọ̀rọ̀ àwọn ẹni àná abdullahi ibn abbas ìjọ tí wọ́n bí wípé ọ̀nà ló fi dun ní mímọ̀ ńláńlá báyìí bó lè yẹn ṣe dun ní mímọ̀ àgbà ni bilisani saul tí yẹn bá máa ń béèrè béèrè lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn tó ń nímọ̀ òun náà padà dun ní ọgbọ́ eléyìí ọgbọ́ wọ̀bí kọ́lbín akóòl tó tún wá ní ọkàn tí èèyàn fi de ọ̀rọ̀ mọ́lẹ̀ tí èèyàn ti dùn ní mímọ́ nù. eléyìí níbi nǹkan tí séèyàn láǹfààní níbi nǹkan dáadáa ó fi jẹ́ pé ẹ̀kọ́ tún bẹ níbi téèyàn máa béèrè nínú àwọn ìdájọ́ ẹ̀sìn. àwọn ẹni retán ti lọ sọ́làfọ̀lì ọmọ wọn kórìíra kí èèyàn máa béèrè àwọn nǹkan tó ṣe pé kì í ṣẹlẹ̀ àbí nǹkan tó ṣe pé ọ̀wọ́n láti ṣẹlẹ̀ òun ló fà nígbà míì wọ́n bá béèrè àwọn nǹkan míì lọ́dọ̀ àwọn olùmọ̀ọ́nì nínú àwọn ẹni àná wọ́n ní só ti ṣẹlẹ̀ wọ́n ní kò ṣẹlẹ̀ àìmọ̀ tó bá ṣẹlẹ̀ jọ́ ṣẹlẹ̀ náà àìmọ̀ gbogbo àìmọ̀ tó bá ṣẹlẹ̀ yẹn gbẹ́kùn bíbáyìí tó bá ṣẹlẹ̀ ni o tó béèrè ọlọ́run ó mú dájú ẹ̀ wá. inú ran ìkórìíra ìbéèrè téèyàn gbọdọ ma tí ó tọ́ yẹ kéèyàn ṣọ́ra fún òun náà ní irú àwọn báyìí àbí nǹkan tó ṣe pé ọwọ́n tírò ẹ̀ tó ṣẹlẹ̀ tí ẹ̀ máa wá béèrè lórí ẹ̀ gbogbo eléyìí nínú àwọn ìran ìbéèrè ẹ̀ èyí táwọn tó máa ń kà tí òun náà ni kí yẹn jẹ́ni tí wọ́n máa béèrè sùhálù náà ẹ̀rí kó máa béèrè dúkìá lọ́wọ́ wọn gbogbo ẹni tí àdánwò bùnmíbùnmíbùnmí ti tọrọ eléyìí náà nínú àwọn ewu àwọn ìkórìíra ìbéèrè ṣíṣẹ̀ríà tó ní kí ẹ má ọkàn kó jẹ́ tí wọ́n máa béèrè pé ẹbùnmi ẹbùnmi ẹfúnmi ẹfúnmi gbogbo eléyìí náà nínú àwọn tó léwu tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ni nínú ìbéèrè lélẹ́yìn náà èyí tó wá jọmọ́ tí olúwa Allah tí ń fi ń kórìíra fáliwò mà yìí pápá jùlọ àwọn sàhábà tí wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀gbọ́n tí Anas wí Anas ibn Malik radiyallahu ta'ala anhu wọ́n ní àwọn máa ń ṣọ́ra láti máa bi ànábì ní any question àwọn máa ń ṣọ́ra kó má bàa di fìtínà máa wọ́n lọ́wọ́ ṣùgbọ́n máa ń dùn máa wọn kẹ́nìkan wá bíi lárúbáwá oko kan ẹni tí ò máa tí òun ò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì òun aróko tí wọn máa bó lè yọkọ̀kọ́ béèrè béèrè torí pé tó bá béèrè ó ń ṣe ọlọ́run ó ṣe kí ni yóò fún léṣe sọ pé eléyìí o kò ní kò dàbí àwọn sáadé yòókù wọn ni àwọn sáà mọ̀ pé ó ń ṣe ọlọ́run ò ní dáhùn béèrè náà àfi kó jẹ́ wáyé látọ̀dọ̀ ọlọ́run àfi kó jẹ́ òfin tó bá ti wá rí bẹ́ẹ̀ ìmọ̀ jẹ́ opportunity fáwọn fáwọn bá ti gbọ́ béèrè yóò jẹ́ kí ni yóò wá dùn máa opportunity ni yóò jẹ́ fáwọn. àwọn sábẹ́ ànábì ọ̀kan nù wọn albara ibn azib radiyallahu ta'ala anhu ó ní ìṣeṣe òun lè ní ìbéèrè láàrin ọdún kan òun ò sì ní mọ bóun ò sì di ó ṣe ọlọ atahayyabuhu yóò sá kàún láyà pé bó lòun ṣe fẹ́ béèrè béèrè látara ẹ̀kọ́ tí wọ́n ní irú béèrè wọ̀nyí òun náà ní ìbéèrè tó ṣe pé ọlọ́mọba ní látẹ́sí alúwa ní aṣíá in tubudalakum tasukum ẹ má béèrè lórí ẹ má béèrè àwọn nǹkan míì tó ṣe pé tán bá yẹ ṣàlàyé ẹ̀ fún yín tán kò ní pè yín o kò ní pè yín òun lọ fà ó tún wá nọ̀rọ̀ ànábì alayhi salatu wa salam ànábì ní ọlọ́run ọba sákátá àṣìyá ọlọ́run ọba dákẹ́ lórí àwọn kankan kò sọ pé ìdájọ́ eléyìí ni ìdájọ́ eléyìí ni rahmatan lakum ọlọ́run fi sànú yín ni o torí nǹkan tọ́lọ́wọ́n bá dákẹ́ tí ò gbé ìdájọ́ wálé lórí ìwọ̀n àánú lọ jẹ́ fún yín kìsì kọ́lọ́wọ́n bá gbàgbé kó ń kálukú lè firi bẹ́ẹ̀ àìmọye àìmọye bí ní béèrè pé kọ́kọ́ kó bí ó ń ṣe ọlọ́run pé gbà gángan gángan lọ́yẹ máa ṣàlùwàlá ṣé nígbà tí irun bá kù ṣẹ́jú márùn-ún ni àbí kù ṣẹ́jú mẹ́wàá àbí ká ti ṣe kalẹ̀ àbí ká dé ó dé tán àbí ẹ̀ kí ni ìtumọ̀ wọlé yìí má jẹ́ mu tí èèyàn fi wọnú sọ̀rá oníkọ́sàlùwàlà èèyàn wá ní àsìkò owó gángan lálùwàlà dájú kéèyàn ó ṣe àṣejù tí ń bọ̀ wá gbogbo àwọn nǹkan báyìí gbogbo ẹ̀ làwọn sàádé ni wọ́n á mọ̀ ni wọ́n sì ṣọ́ra ẹ wúrú béèrè tẹnìkan bí ó ń ṣe ńlá Muhammad alayhi salatu wa salam kódà nígbà míì báwọn sàbí bá béèrè àwọn béèrè míì ànábì àwọn sàbí ò ní àwọn ó sì rí ìkórìíra lójú ànábì pé tí tí ìdájọ́ bá dé lórí nǹkan yìí ó lè má pè ó lè má pè yìí o ànábì ní inna a'zama al-muslimina jurma ẹni tí ẹ̀ṣẹ̀ tóbi jù nínú ẹni tí ó ní ẹ̀ṣẹ̀ ńláńlá níwájú Ọlọ́run. òun lẹni tó ṣe kó béèrè nǹkan nǹkan yẹn ṣe bó ṣe béèrè ọkàn ni ẹ̀sìn gbọ́dọ̀ ṣe é ni ẹlẹ́ṣẹ̀ ni níwájú ńláńlá níwájú ọ̀lọ́ ẹni tó ṣe pé ìbéèrè sábà di ti nǹkan yẹn fi di fún mùsùlùmí ẹ wọ arákùnrin tó wá bí ń ṣe ká ọkọkùnrin mọ́dọ̀ ìyàwó ẹ̀ bó ni kò ṣe ṣé kò dákẹ́ lórí ẹ̀ ní kára máa ní àbí kò bẹ́ẹ̀ ní orí má bẹ́ẹ̀ anábì kórìíra ìbéèrè yìí pé ah, torí pé dájọ́ èdè ọ̀rọ̀ yìí sì wúwo nítòótọ́ anábì ṣe ń kórìíra láti dáhùn béèrè lẹ́nu tí nǹkan yìí ṣẹlẹ̀ sí lẹ́mìí ń kọ́kọ́ rán èèyàn sáà ní dákùnbà bí ó ń ṣe ọlọ́ọ̀ bí wọ́n eléyìí bá ṣẹlẹ̀ kí ló yẹ ká ṣe tí kò máa mú nǹkan yín mára ni àbí kò fẹ́ kàn yànjú ẹ̀ lẹ́ẹ̀kan náà kò mọ̀ pé à irú eléyìí ẹ̀mí ò lè gbé bí ṣe ń béèrè lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì pàtó jẹ́ láyà padà sọ àyà mùláánà inna alladhina yarmuna azwajahum tó wà ní Suratun Nur ló bá fi dé séjì à tó bá fi jẹ́ pé káwọn méjèèjì kan wá ká pè wọ́n sí gbangba ìdájọ́ wá ìdájọ́ ìsìlè tán irú béèrè yìí tí ló padà bí dé òbí dájọ́ dé bẹ́ẹ̀ lọkùnrin kan bí ànábì alayhi salatu wassalam bàtà ànábì ní inna Allaha kataba alaykumul hajja fahujju ọlọ́run ọba ṣe lọ́rùn àyàn fún yín ẹ máa ṣe hajj ẹ máa ọ̀rọ̀ yẹn ni o ẹ gbìyànjú kẹ́ máa ṣe hajj tàbí kan bá béèrè afi kulli aami ya Rasulallah ṣe lọ́dọọdún ni ọdọọdún ni ká máa ṣe ká máa ṣe lọ́dọọdún ni ájì oṣù zèlè ìjà ọmọdé ànábì bá dákẹ́ lọ alayhi salatu wa salam màtúrà ànábì bá ní law qultu tí n bá lọ sọ pé bẹ́ẹ̀ ni ọdọọdún ni ẹ máa ṣe. tí ọmọ dọ̀ràn yàn náà nù ẹ̀ tó bẹ́ẹ̀ wàlẹ́ mọ́tàpá àtún ẹ sì tó bẹ́ẹ̀ kọjá pé gbogbo àlùmọ̀ yìí kan ní every year àwọn máa lọ hajj ẹ yóò kò lè rọrùn àtọkọ àtaya àtọmọ tó ti bàlágà ṣe máa kí wákàtí máa kánábì kan ní fi kórìíra pé tí n lọ sọ pé náà nísìn ó sì ti di náàmù náà gbogbo ẹni tí ò bá ti ṣáájì lọ́dún kan ògùn ti kọ́kọ́ lọ sí pé nígbà tí n ti rówó ó wà náà ni tí gbogbo sọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ láàyè kan náà gbogbo mùsùlùmí ayé lásìkò lọ́dọọdún ẹ̀wọ̀n tí ọmọ ṣẹlẹ̀ nàbí wa ni dàrú ni ìtẹ ẹsẹ ẹsẹ sùúrù ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí n bá sọ fún yín ẹsẹ máa ṣe àmọ́ kejì tá a bá ní ká fi kínní kan báyìí tá a bá ó fi jẹ pé kàtẹ wàá ní níjọ́ tó ń ṣe ọlọ́run ti kú láyé ṣẹ̀rí àti ṣe o ó ti close òfin tuntun mi ò lè dé mọ́ èyí tó ti wá yẹn náà ni mùsùlùmí ọmọ jèrè látara ẹ̀ kálkìyàmù ọlọ́run èdè ó wá fi àwọn olùmọ̀ àwọn àfẹ́sìn òun náà ló fi wá ní pé gbogbo ẹlòmíì sọ ẹlò ta anot gbogbo eléyìí tí ẹ bá wo àwọn ọ̀rọ̀ àwọn ẹni àná lórí eléyìí ọ̀rọ̀ wọn le Imam Maliki pàtẹ́nìkan ni ara ẹ̀ta oníwò dá ara ẹ̀ta fìlíàmà ní takatẹ̀ wá ní kíkiní kan oní gbogbo lè ní tó ti ń bọ̀ ní ọ̀dọ́ta lọ́tà síbẹ̀ ká ló wá ṣẹlẹ̀ báyìí ká ló ṣe kíní kan ní tabawa rẹ ni tó sọ pé òun kíní kan ẹlòmí ó béèrè béèrè tán ìtàn ni ọ̀dà tí ọ̀bá wá rí bẹ̀ nǹkan tó bá tún wá rí báyìí nǹkan láwọn nǹkan tó jìnnà gbogbo eléyìí nínú àwọn ìbéèrè tí ó kórìíra nínú ẹ̀sìn mi tí yẹn gbọ́dọ̀ jìnnà sí irú ẹ̀ àwọn tó ṣe irú ẹ̀ ọlọ́run ọba ló fi ṣọ́ àlùmọ̀ yìí lára wọ́n bí ànábì yín ògbóǹtọ́lọ̀ kò sí kò à ọlọ́run ọba kò kò gbàgbé kò lè gbàgbé kò sínú abadan òjíṣẹ́ ńlá tó sì gbé dìde ìkẹ́ fún yín mélòó mélòó tábà ní béèrè ilátò ìfẹ̀rọ̀ ọ̀rẹ́yà kí àwọn likely question nísìn ìka tiẹ̀ ní ìtẹ́lómi oṣù mọ̀ rògbò òun fi ń gba ìnù ìtẹ́lómi ọmọ tí ọmọ tí ó tẹ̀wọ̀n ọ̀dà tá a ni rẹni tó sọ pé kìnní kan ọ̀dà yẹn tó bá ṣe pé ńgbà kan ṣe Allahu akbar òkèlè láti òkèlè ń ó ti sọ sẹ́nu kò tí ì gbé nì sí kọ́kọ́ ni kó ṣe tún gbogbo eléyìí so ọfẹ gbáwẹ̀ ọwọ àti kìnní kan gbogbo àwọn tàànùtáàtì àwọn àṣejù ìbéèrè ṣẹlẹ̀ àkórí torí pé èwò kò ní kí yẹn má béèrè tó tọba rú lójú àmọ́ àwọn ìbéèrè tó rí à kó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn òwe léyìí nítorí kí mùsùlùmí ọ ṣọ́ra fún mi bíbá ilé àjọlò ní inshallah ta'ala níbi alwakfa bíkání wakọfáàtì lórí àyà alákọ̀ọ́kọ́ yìí. أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل والله تعالى أعلى وأعلم اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته